الحمد لله الذي أعدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنكرف ولو وبالا أنت أنكروا إتياتي قفوك فاوابا olùfẹ́ wa olùsùfẹ́ wa ọsíwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ ọlọ́run kún fánábì náà tàwọn ará rẹ̀ àtàwọn sábà rẹ̀ àmìdẹ́rọ̀ wọn bá kó sanú àwa náà kò láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin ọlọ́mọdé àti dágbà ọlọ́mọsáfà ọmọ ìlú àkọlá ìbálòpọ̀ àmì ولا القرآن الكريم ولا لا إله إلا الله كلاتي أنفسي إذا لبني قراجون هنا الشرع الأكيد على مسائل الجاهلية كلا فاوى محمد بن عبد الوهاب كلا فاوى فوزان ابن الفوزان في سعوري صالح بن الفوزان على الفوزان في تسي ما مسألة على خامسة وثلاثين العين كلوابي بلا سبيل هذا ما على خامسة وثلاثون ما الخامسة والثلاثون ما في 55 إنه ترى شيء مسائل الجاهلية ربه من الله بفلح محرم ما سلوا با ما سملوا با ولا ما سبح حرام وان قد جاء حرام ما بزنوا با وتعبد بكسر الأورات ما سنوا بيوه وبطيوه ولم يدق وفقنا دعائك وجد يقول بيوه وما زاد بلو شبكو جنوبا كيف هذا نسي جوالون بلي تتاى الشيطان لا تبقى من الدين آتي تعالي ها انه اه راي وانا ولا بلانين يا جيسكو هذول الكتانين قد يوا àwọn yẹn máa tọ̀ ẹni wọ́n gbọ́n lè gbé ìgbà orí jẹ́ mẹ́ta lóru ní òwò láti fún ìrìn garlic àbí nǹkan wọ́n jẹ́ haram bí wọ́n jẹ́ kún fi nǹkan oṣù obìnrin àǹtú fún wọn fún fi àǹtú fún wọn gbogbo ọdún haram ta náà ni wọ́n lọ tàbí sínú ọgbà ó di ojú àrùn ìlú ni pé ìjọba haram ni àwọn tọ́lọ́run náà fi ṣe شيطان أكثر دوري بولي ولهم أخوان أوضع تقول وإذا فعلوا فائشة تقوى بذكنا قالوا وجدنا عليها آبانا وني أبانا سلاطان جبالي الله وأمرنا بها ولهم نقوالا سبان آية سورة الأعراف آية في الفتيك تعبدوا آل الدعاء إلا بكشف الأوراق في التواف nílẹ̀ bí àwọn àjà ìléyà ọmọ ti fi tọ̀wáfù ní òwò ọmọ ọgbẹ́ àwọn ọkùnrin máa ti tọ̀wáfù ní òwò lọ́sàn àwọn obìnrin ti tọ̀wáfù ní òwò ní òru ẹ̀nà ṣètọ́nù dẹ́nà lahum annaman lam yakun min alkulub ṣètọ́nù ó ti bí sọ fún ẹ kí ọjọ́ àmì àfáà láti àwọn obìnrin فإنه لا يدخل الحرم بالإسلام الذي جاء به يقول الله مكة ولا أصدموا لأنه أصل الله فيها ثم بسحن وعصين ثم أقول فلان وعصين أبيع وهو وعصين هو مكبر الزدان ثم مكة وجد من من أهل الحرم من يطيء ثوبا يلبسه هذا هو الله تعالى وراء مكة يطلقه لأفعه بأن أولي وعن ويطوف به يلو وقصاب جوائي وإلا فإنه يلحى ثيابه عند حدود الحرم يحاس بها جبا نودي نودي الحرم ما يقول الحرم بالرزق بالبطا ويطوف به ويدخل قريانا إذا مقنيوه مالوان هذا زين لأم الشيطان ṣètọ́ọ̀nù bó ti sí ìkọ̀ fún wọn ni ọ̀nà ti àwọn ẹsẹ́bùn wọ̀nyí yìí tó máa ń gbé Islam tó wọ́n ṣètọ́ọ̀nù lẹ́mọ̀ pé sẹ́kùn lè tẹ́lẹ̀ lè tẹ́mi ara fún ọlá ọlọ́run kó bá aṣọ àbáyẹn lẹ́sàn rẹ̀ ọlọ́run ní àbáyẹn tún náà sí rí àwọn oníṣẹ́ ibi púpọ̀ pẹ̀lú kíkà tí mo wá nu ọ̀táwá rẹ̀ nípa Abdul Qadir tó ń sílẹ̀ ọba bá rí balẹ̀ kan bí ṣe ṣe ṣàwọn èèyàn wọ́n náà wọ kálúwà ìgbà tó wọ́n rìn kẹ̀kẹ́ wọn kúrọ̀ wọ́n rìn kẹ̀kẹ́ àmọ́ kẹfà ẹ̀yẹ́ máa tẹ̀lé ọlọ́run tó kàn wọ́n gẹ́gẹ́ bí mọ̀lá ìkà ni wọ́n máa tẹ̀lé àbúṣe ìtọ́n ìbẹ̀rẹ̀ lámùṣe ìtọ́n ó di ẹ̀tọ́ ìlú Islam wọ́n gbé nǹkan yẹn pàrọ̀ bí kí sábà kọ́ọ̀lù parí rẹ̀ ó di ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwọ ọlọ́ọ̀bà حينما كانوا عابد فائشة قالوا ما سيدنا يوم الجمعة ذبنا عليها آباءنا أبواتون سنين ẹ̀rẹ̀ àwọn bíbá lórí náà mọ́ sọ pé ọgbọ́n ní ìdínà nù lọ́jọ́ bàbá ìfẹ́lára àjọwọ̀ kan bàrẹ̀ lọ́jọ́ náà ni ẹni lára ọgbẹ́ àjọwọ̀ mọ́ ara àjọwọ̀ ní ìbọn fi palẹ̀ èyí pé ẹ̀ lọ́sọ́nì ara nípa ìyàwó tí wọ́n ń jalè ní ó ní ẹ̀yìn ó yàn pé ẹ̀jẹ̀ kẹ́lẹ̀ nípa tó wọ́n àkókò tí wọ́n tó bá nù ó ní wà wallahu ta'ala alam naam wallahu amarana biha ọlọ́run kọ́ wọn láti gbé fàǹdó kí ti kẹ́ máa kí tó àwòrán àti àìsà من كثير من الناس على الزمان باين ناس يطلبون دمي سواء هو يعبرون هو رقيا وتقدرا انا يبقى العظيم العظيم العظيم كما يقول مبنى من بقوني هو انت ابني العظيم قال انت بس بقى تقول وانا ilé ìsìnkú ní èsì olóko ó yí wà lóhun ju àwọn olóko aláàbò kọ́lùkùnrin kan ní ìgbà airport ọjọ́ kan lọ́pẹ́ òkò nílé òkò ọmọlúwàbí tó tó wá burú lọ́pọ̀ rẹ̀ ní pé tọ́lẹ̀kọ̀ àwọn ọkùnrin ní mùsùlùmí airport tọ́ ní àwọn ọkùnrin tó wá ń wọ̀ lọ tó ń wọkọ̀ òun dáàdì dáàdì ìlà ìlà ìlà ìlà nínú àwọn olùpariwo náà ó gbé kí ló tẹ̀lẹ̀ ọgbọ́n nǹkan ló tẹ̀lẹ̀ ọlọ́mọ sọ wa wọ́n kọ́ ilé ọjà lóun kọ́ ìlú náà wọ̀ àtàwọn ọjà sí ilé ìgbò ní wọ́n wá wọ́n pẹ́ wọ price ní ìdílé ayé fún ìlú lọ sí omi ó sọ wa nù so kúmọ̀ ni ó wò ní alákàtúntì wa yìí nígbà báwí ni pé كثير من الناس في هذا الزمان أقلقهم يمنوا أسكدوائهم يعتبرونه وما تقيمات رقيا وتباح تحضرا آه يا جانسي ولا جني سبحان الله عليه بكله قل ما أصمعي بكل إن الله لا يأمر بالفحشاء كانوا وبعمل في كاسيكين ما سبوه أي لا يسر لإبادي كشف الأوراد لو موجود أنه شجاع كما يوه ما شرع لكم سكرها بل انتوا عن شريعنا نبكي ما بوهوري بل شريعنا نبكي ما بوهوري يبدأ موه من سكر الأوراد عبدا يقول يكون نفسلات كان كي يبوهوري يبدأ بالدار يوهوري يبدأ أسي أجي أسي ọwọ́ ó di yẹwà ó kú àti ìdodo rẹ̀ ìdúdúdúdúkú rẹ̀ ó di yẹwà ọlọ́mọdé àfẹ́rẹ́ yọ ọlọ́ọ̀bà ó di ilé máa ṣẹ́ra aláhùn sítúrà nígbà pé dáre kàmí ẹ̀rọ dé ẹni fìtínà pé gbòòwò yìí ni ó mú ìrìnàjò sí fìtínà ìwọ̀kọ́ òfin dára ìbọ̀kẹ́yà àti ìmá jìnà sí owó agbára tó lọ́nà tó ti ta ìmọ̀tòkíṣẹ́ ìjọba bí àwọn gangan dára obìnrin kiri báyìí láàrẹ gọ́mà yá ni mẹ́yìn lọ́dánìk ọgbọ́bù wà lọ́lẹ́ wà pẹ́lú ẹ̀rẹ́ ìhì bí gẹ́rẹ̀ ẹ̀lì wọ́n fún mọ́lọ́ọ̀bá wọ́n sọ́kọ́lọ́ọ̀bọ̀ sọ́kọ́lọ́ yìí náà wọ́n tọ́jú bí dàtẹ́ni bá ti lẹ́tẹ́yìn wọ́n mú aláàkó pé aláàkó pé àwọn bá àwọn bá àwọn tó ń sílẹ̀ wọn náà fi sílẹ̀ irọ́ irọ́ kanu ọ̀sán ní àádọ́n ní wọ́n àkàrà wọ́n yẹ kí yòó lókù yìí wọ́n yẹ kí yòó lókù yìí wọ́n láwọn amúra náà bí a kọ́lọ́ lọ́kọ́ aláṣẹ máa wọn tán rí owó. Gbogbo alọ́lá subhanahu wa ta'ala wọ́n kọ́ mọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala alayhi subhanahu wa bi kọ́lì wọ́n wá dájú pẹ̀lú wọn pé inna Allah kúlù هو إن الله لا يأمر بالفحشاء وتقول الله ما لا تعلمون فهو إن الله لا يأمر بالفحشاء ولو يكفي يا إبهجاء أتقولون لله ما لا تعلمون كما سنقولون من كلمة كلمة وقول لله لا علم جريمة خطيرة جدا بين كان كروم ولوبا كان سنقولون وبا كنتوبا وصوت ìyẹn ni ìwà ọ̀daràn kan ni àti ẹ̀rọ tó léwu gẹ́ẹ́ ó di yé wa ọmọ tó gbàgbé wa very very careful láti máa pèsè ní bíkà láti máa pèsè ní haram ọmọ ìyàrá dálì ẹni tó pèsè ní haram ní pèsè ní haram ẹni tó pèsè ní bíkà àti pèsè ní haram ọlọ́run àti pèsè ní. Wọ́n ti wá dúró bí kéwì tó ti di bíkà ní bíkà tó pèsè ní haram ní haram òtúdára ńlá ọ̀ràn ńlá ni ìkúlọ́lá ńlá ìmọ̀ àti àlàmù ó di ìwà kọ́ àbúrò bí kẹfù ọmọdé wa pẹ̀lú wọn náà bá ìgbẹ́ na subhana ọmọ yẹn na ha anuhu bakal wọn náà bá ń sọ pé ń sì ní ha sàm fún wa kò iná máa ń mọ̀rọ̀ bí ìlú fẹ́wọ̀ ọwá ìṣubú tó ti bàjẹ́ bí mo fẹ́ àìsàn nù mà bá ha wọ́n mà bá tẹ̀ ìkọ́hàn bí ni الفوائد جمع الفاعلة من الفوائد جمع فائدة هو بدل وهي مع سيرة متناهى هي إلى الفكر من التاقف هو تقبرون نوع ويوجد ومنها نمت كشف الأوراق ما كما سلايسيوه وما يوه ما ظهر منها الفهم به الآنية أمام الناس داعيا وما بين ما فعله الانسان خفية بينه وبين الله هي في القرع والله بالكالوري سبحانه وتعالى بين وأن تشركوا بالله دلون سني حرام نانك ما تقولوا لهم ما مقروا لهم ما لم ينزل به سلطان نيجة الله يعني حجة سلطة اللهم عمر لآل الشرك وحجة أبدا اللهم بوفاو إلى بني حجة حيلاي إنما عمر لحجة التوحيد بحجة وانا نجدون لك التوحيد الشرك وبدأ بنتي الله وانا عنه سبحانه وتعالى اللهم بجد لبجد له أخوان في جسمه وأن تقولوا على الله ما لا تعلمون بلد قفوا نجد ما سنقوا يعني القول على الله بلا علم هذا من الشرك او غلط قويمة كيما سنكون قولون وباقول قولون سني حرام الشبيان هم قولون القول على الله بائل من هذا من الشرك ومن ذلك قوله الله أمرنا بكشف العورات náà ni rúdùn sọ pé ọlọ́run fẹ́ kàwọn láti láti máa síta sílò baliyadar ní ẹ̀yẹ kúlóòrà ní àfúra yìí baliyadar ní àfúra yìí èyí tó sọ báyìí pé hàlá halálùn ní halal ni wàhálà haramun ní haramun ni ìgbèrè dalil mi na kìtàbí wasu na rasuli ní kìtàbí láì jẹ́ ọmọ òun yẹn ọlọ́bà wí fún wa ó di ẹni ká àgbẹ̀rẹ̀ very careful ìgbà òun yẹn rẹ̀ very careful ìgbà an kára subhanahu wa ta'ala wọ́n sọ pé ya bani adam wọ́n kò yẹ mẹ́rin adam kúrò bí mo sọ kuma wasu ní dáadáa da iskura aurata kama buwoyi inda kullum masjid ba wa maziyar maziyar ba yani inda kullum salat buwoyi kamar a tawaf bil gẹ́yì ibi náà ni ilé ẹ̀kọ́ wà fún wa àti ilé ẹ̀bọ̀ owó rẹ̀ ilé irun ilé ẹ̀mọ́ ọlọ́run gbígbà rẹ̀ ilé mẹ́jẹ̀ mú oòrùn àfáà mọ̀rọ̀ gbìn mílò mẹ́jẹ̀ mú oòrùn ilé ẹ̀mọ́ mẹ́ni ọmọ àfihàn sọ́lá à ilé dákun àwọn ọgbọ́n tó ti lọ síwájú kí má jẹmú òun iye báyìí dákun ní ìlú ní lẹ́yìn ẹ̀ka fún wa àdéhùkọ ẹ kí tí bá jù wá lójú oorun kálẹ̀ jù ní ó dùn àti ìjú wà kọ̀ fún mi mẹ́sàn-án ni oṣù oṣù oṣù ti dáná gbọ́ gbà ọgbà ó ti lè gbẹ̀gbá ó rí wa mẹ́sàn-án ní ìdíńgbẹ̀ láì àbúrúdì aláyé tó níbi ìgbàbí ní ṣùkan bẹ̀ ìrìnìyàn ó bí wà eléyìí ni àwọn mọ́mú yẹn kọndíṣì bí a ti fi sí gbogbo ẹ̀rùn nígbà wọn ràn yàn kí wọn pínlátì rún o àwọn kọndíṣì ti pé rẹ́gbà ó ti bàlẹ̀ before and after that àti aláàfẹ́ ìlànà ah ìgbà tó ti bàlẹ̀ ìgbà lọ olùdókòwò mọ́ ìwé kòtò wọ́n lè gbàgbọ́ ìlàákà ìlàákà ìwà mẹ́rin àlàákù ìgbókò kí ẹ bò ó ọkùnrin rẹ̀ jiná sí ẹ̀ nípa ogun ẹ̀rọ ti gba ìta táǹkọ́lọ́wọ́ yìí náà kí ẹ kọjú kíbla ọdún mẹ́ta outside gbogbo yìí

ní ẹbí ìgbà bẹ́ẹ̀ ni máa ń dín ní ọkọ̀ ní ẹbí ìgbà náà kí ẹ mẹ́ta dára lọ fún kẹ́ni àti àbílẹ̀ ẹ̀kọ́ yìí ní ìṣẹ́ra ọ̀ náà náà àti ìgbà fún ọgbọ́n lọ́wọ́ ìdára àlùwàlá àbí rẹ̀ bẹ́ẹ̀ ni márùn-ún ìṣúra ẹ̀kọ́ 5.9 bàtí bàtí bàtí àìsàn tó gbé ní láì ìwà náà لا إله الإسلام لا أخواني الإسلام كيد مسلمي كيد يرفع نعم كيد مسلمي الإسلام لا أخواني ها أولا ما تقول له أفوا كيد بدنا لزوم كيد بدنا لزوم نعم كيد بدنا لزوم máa tọrọ àbí oyún ọgbẹ́ dàbí ah. Ibi tí ó fi jù àti ìgbà tó àwọn ọgbọ̀dọ̀ ọ̀dọ́mọ ti lé màmá ẹ̀. Ah. Ara rẹ̀ fún ara rẹ̀. Náà. Bẹ́ẹ̀ni lẹ́bìnà yẹn ti dání lóbi ní ọ̀sán bí ọ̀bìkan wọ́n yẹ pé ara rẹ̀ ń dára bí kò bí ẹ̀gbìn ó kọ́ ẹ̀ náà kò bí ẹ̀gbìn àìsí bí kò kò bí ẹ̀gbìn náà. bẹ́ẹ̀ ni alwọ́k àti wúrọ̀ kúkú kúkú kẹyọ̀ kan. ah àbẹ̀tí gbọ́dọ̀ ni ẹyọ kan ẹ̀rí ìṣòro díẹ̀ tí wọ́n ti ní ìdájọ́ lẹ́kọ̀ọ́ mi ni àníyàn àníyàn ó dé wa lórí pàṣẹ ti tìlú kọ aláwọn ọkọ òun náà ni alìsílám before anything yóò jẹ́ mùsùlùmí àwọn gómìnà yìí ilẹ̀ Yorùbá ni wọ́n bá wọn kírun àwọn ọgbà ìmọ̀ tí wọ́n lè mọ̀ ní 1990 1992 1991 ni adọ́sí kìkìkì ọ̀rọ̀ fèsì náà wà nǹkan mi torí ṣúgbà ni gómìnà yẹn lọ́dún yẹn àbí lèmi wọ́n ṣe ẹgbá ṣe ṣe wájú yìí tí ó ń bí wọ́n ṣe tìkìtì ìdìbò ní àbí ààrẹ kí ló dùn

ọba ọba kìkìrí máa tí wọ́n ọjọ́ bí bí náà tó máa lọ ìlú àmọ́kọ̀ ní máa ti dáfú ìgbà bí ná ọjọ́ òdù lẹ́yìn kan mù bá kan lè mérè àlè ìsìlẹ̀ àlàkọ́kọ́ ìgbìyànjú náà ti níyà ó di yẹ àbújú ọ̀ṣá ẹ̀rí lórí lẹ́yìn أن أهل الجاهلية يتقربون إلى كتاب كشف العورات هو جاهلية ولو تجون ما تقام سقنا وبطلوا يهو دون قوي إبادة الغالين ولا القوي تباهم وعنده في سنة وبني هذا من أفشاء القبض والزور إليه يكي سبروج لأنه روقع أتيكي تكي عياذ بالله لو كتاب منهم ناخذ تهريم كشف الأوراد مطلقا إلا بالضرورة حين نقول بعض تجوه مطلق عن كلوني آه كلوني مطلق completely كده حرام أتبعني بي والعلاج بالضروري تكتلات حين نقول كما أعتقد أتي كده يوسع العلاج الضروري أو ما بين الزوجين بعضهما مع بعض أبقى سياوك ويندوي غير ذلك إليك تبرون به وقليوا وقلت الأوراد غير هاتين حالتين حرام شديد تحريم كما سلسلوا ليس كي أقوى سياوك ليس كي أصبح العديد من الثلاث ليه حرام تلقى تحريم يجبرا لأنه يجب إلى الفائسة torí máa fẹ́ àti ìdàgbẹ́ ìdígbà àkùnkàn náà ìdàgbẹ́wò kó òfin ìdàrí máa ìmúyẹ̀ dáa ṣètọ́nù arafu ana aura ìgboro ilẹ̀jìnà ìdíwàt ṣètọ́nù ọmọ bí ìgbàsíra yóò yóò sùn yí sí ìṣe ìzìlá àti ìdíwàt ìdára rákàbá náà sì ti ṣe aura ìṣú ìgbàwọ̀n yà وإشارة ثم أنت ليه تقدم بيعي وإستحباجه بسواجه نفسه ركع بكثيرين وحسرى من ستر ولباس وأن كفاهم يرجمه بهو لباس موتش شمع ما وصدوك بهو قال هذا تأخر فيما بقى إليه أنسب لا يسلك أنسب لا يسلك

máa fi àwọn tó máa ń wọ ìjáàbù sí ẹ̀yẹ́ aláàmà ìta máa nú àwọn mísìlẹ̀kún nínú àwọn magazines tí àwọn dùkúdò ọ̀dákin hádàrà zero al iman ìjà tó máa sọ́kò bí dínì àwọn ògbé eléyìí ó kò kó nira kọ̀dẹ̀ kò pàlà àbáwọn tó ní imani tó bá ti mọ̀dìmá ẹ̀sìn wọn láàrín àwọn múra sí ọlọ́mọdé àfọ̀rẹ́ yìí wọ́lọ́mà ìjáàbù ẹ̀rí bá bush lọ kánú àwọn american president ni ìgbàjọ́ fi dá ní kọ́ọ̀bù jà wọ́n ní wọ́n kọ́ wọ̀ ní kọ́ọ̀bù mọ́rin jẹ́ ọ̀rọ̀ àìsẹ́ ẹ̀yàn jẹ́ láti ná àti náà àfi kàrílẹ̀ yẹn ọlọ́ọ̀ká náà bí lójú ọlọ́ọ̀bá ṣe kọ́kọ́ tó báyìí náà nàbí lóyàwó láàrẹ̀ tààrí lára ilé náà tó sọ síwájú inú àfáàdùn máa ti náà ọba pẹ̀lú ìkíní àláàrí ní àrámù ti máa ti àti mú mú kí fún wọn gbogbo

máa fi tó jẹ́ halal ní haramu máa fi tọ́lá sí haramu ní halal المرأة السادسة والثلاثون مثلا ما في سكس العبد بالتعليم الحلال لما في جزمان كنوما قالوا في حلال ني حرام كما تعبدوا بالشرك من سيك الشر من مسائل الجاهلية منه كتاب جاهلية عبدكم لا تقربهم إلى الله وفقه بالتحريم ما عدد الله كلانتنيو كلانتني قرايا كلانتنيو حرموا ستر الأورات في الطواف كنا نكون كيبوري كتاب هوني حرام كما فعل في حال المشركين ذلك أنه كتاب قال اليهود والنصارى النبي أو يهودي أو النصارى النصارى حرموا على أنفسهم كثير الطيبات بين أو النصارى وسلي وفوا وكنت وسلي وسلي وفراوا اليهود أبناء لأنفسهم ما حرم الله من الربا فنهوا عنه وأكل أم أموال الناس الباطل أو يهودي أو سلي بمطلع سنين haramu àwọn tí ó ní ètò àti fúnra wọn ọdí rìbá ọdọ yahood tí bá jí owó lówó tó ti haramu owó ẹni tó ti jí ẹni tó kówó rẹ̀ tó ti jí haramu ni pé ọdí yahood yẹ bẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ pé ọdún àti pẹ̀sì ni ti yahood bá kówó rẹ̀ bá pàánà tó ti haramu dáàmọ́ owó àwọn tó ń wà bẹ́ẹ̀ ni wà sí ọjọ́ ìjẹun bẹ́ẹ̀ ni ó ń kọ́kù lọ́dọ̀ yahud ó di lọ́dọ̀ yahudi ó di ó di diplomasi sí yahudi ọmọ ìyá rẹ̀ ọmọ lórí ti yahudi nasara da ni tó ń gba ìlú àwọn nasara àbí àwọn kúrò kan kúrò ni wọ́n ti gèrè ní yàrá mùsùlùmí wọn wọ́n ni fẹ́ ìgbà bí mọ̀tò sí àbí ẹ̀kọ́ máa gírí gan a ti gan wọ́n ìwọ yẹ tí ìjọta àwọn àtìlẹ́ àwọn ìwọ ọ̀tà ìgbésẹ̀ wọ́n sì ṣe haramu fúra wọn bẹ́ẹ̀ ni akẹ́bẹ̀ ni ó ti wà wallahu ta'ala a'lam náà àti àmàlùmá tó tún dúró àwọn ìpè pẹ̀lú lọ àwọn mushrikun bẹ́ẹ̀ náà wọ́n ṣe wà haramu ànúbá àmì ìdáyé máa àná àwọn ọ̀ṣọ́wọ́dí ọkùnrin ẹran ọ̀sìn wọ́n ti léwọ̀ fúra wọn ẹgbẹ̀rẹ̀ pẹ̀lú jẹ́ ní ààbí ìrà nínú ẹran ní orí oko àbújá bẹ̀rù ní sọ́tọ́ tó kẹ́ bíbí máa ó ní láìkẹ́ láìkẹ́ wà lọ́gbọ́n àti ní the fans ní àbájú àbájú àwọn olùkọ́ ilẹ̀ ìfọ́ra wọn kan àwọn ìpínlẹ̀ tí wọn àwọn ọkùnrin wọn ìdábẹ́ ìpínlẹ̀ tí wọn lọ́ọ̀bà ọmọ tààlà kúmù àfọ̀rọ̀ yíwọ lọ́ọ̀bà wọ́n ká ìyá wọ wá síta gbogbo sí àánú àwọn ẹran bọ́ ti dí àwọn àkọ́kọ́ ẹran tó ti abo lórí pàtíyàn jẹ́ àti bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ẹran ọmọ ẹ̀sùn mọ́dá obì azul asùnmáà أقول لك أفضل أن أروقه يحرمون أبن الأسمام وصيفوها وصلوا واني كنت مستوني وكذل الله للمؤمنين عن ذلك ونوع بسيطة المؤمنين فقال يا أيها الذين أمنوا وقال إليك قولوا لا تحرموا طيبات ما أهل الله لكم ما سينتلون سيطة فينيوا قد يهي سينتلون سيطة فينيوا مساكين قل إن الله لا يحب المعتدين قلون نسا ولا أودك أنا نوعلا فالمؤمن لا يشدد في تحريم ما على الله قلوا مؤمنين كين كان لي إنكم سني حلال وملالات يقول قل إيه المهم تقويني دوا كان سي أنا قلت حرام ونقاط حرام ونقاط haram ni dáwà ló gbọdọ̀ bó so from all you know it is mujahidu láyé ti tẹ́lẹ̀ onímọ̀lágbára fi tààrí mu máa alàlọ́lá lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ní agbára ìtọ́lọ́ọ̀bá sí ní ọkọ̀ sí ní haram الجهل والتسبيح محرمات بين قليمون سيمبل من الكفاتة انطلعوا بسني حرام

وإما فيه حرام حلال الناس هو الجاهلية لا يجوز لأحد المقطوع يحمله يحلله ويحرمه إلا بالدليل من الكتاب كتبنا الكلام من كني حرام أن يحلل كني حلال أبي كني حرام إلا بالدليل الكفاري من الكتاب إذا تقرأ ذلك من التعبد قد وعد تكون شيئين السنين ما عليه النصارى من الرحبانية يدعو النصارى من الرحبانية رابانية إبنجل أبيها لكو لدي لدي وعليه من المشركين بالتواب ها؟ Ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ìpínlẹ̀ àlébí ìwà lébí ìsìnkà ọlọ́pàá wà ní ọlọ́pàá. نعم ní nǹkan wọ́n tó ìgbé ìwò náà بالثواب عموما الثواب له وهذا تعبد ما لم يشرعه الله ليس الثواب وفيه لكن تعبد الله معصيته سبحانه وتعالى الثواب عليك السلام وبركاته وتقرب بالله معصيته بالله سبحانه وتعالى وقال له سبيله وقال له ما لم يأذن به وكذلك هو من الدين wípé wọ́n sì gba kí ọlọ́run tó yọ̀ ńlá. Fọlùmọ́sí àti gbẹ̀ndà dídà ni. Àbí ọ̀la yìí kí ẹ máa fi ọlọ́run sí ní haramu ní halali. Àbí ọlọ́run sí ní haramu ní halali ní haramu. Ilé ìgbà ni, àmọ́ ta abúgbó. Àrùn jẹ̀níyà wàhálà àgbọ̀n. Bẹ́ẹ̀ àwọn ìgbà yìí lọ́mọdé tó ti gbọ́n pẹ̀lú ìgbẹ́ lọ. ومعبودكم لمن وأبليسا فإذا وعلي الزوج وعلي سينا فالذين تفضون بالقبور وظل الطواف والسماوات عليكم ويدعوكم يدعون لها ثم تنكفون وينذرون لها ثم تجبهم قلوه تجبهم قلوه جاو جدا يعني ويكون هذا القرب إلى الله منع أن تجد ربنا ما نعبدهم إلا يقربنا إلى الله زلفى عن سبيل هؤلاء شفعاؤنا عند الله وانا سفني وانا نبعث ولو لوبا قدر هذا عند المشركين الأولين ليه ونسفنا سبوجون وعند المشركين معاصرين المنتسبين إلى الإسلام àti ilé àwọn ọ̀ṣùgbọ́ ìgbàlódé ti wáyé àwọn àfìgbẹ́kù ti wáyé alamọ̀ntì sí general ìsìnkúrání mùsùlùmí يكون هذا التوب إلى الله جل وعلا يوضع أولاء الصالحين في أمان سمونا وبسط جزء جلو كلو علينا أما أمير وهي وأم شفعاؤنا ونباسك قربنا إلى الله زلفا ọmọ máa súnmọ́ náà máa fi pé pípí ọlọ́mọ sàwánù ìbárí báàbù yìí nìyẹn wàsálàmù alaikum warahmatullahi wabarakatuh